الله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الأفقى لا صدري ويسر لي أمري واعلم عقدة من لساني يفقه قولي ست الله مسبول علينا وعين الله ناظرة إلينا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 ọmọ na ẹ̀rí ọwọ̀kàrẹ́ islam inekwu ihe bí àkà nìka ikwu ihe inọdụ islam onyido idani na ẹ̀tọ́ onye pàpọ̀ lè ká dáàbá ní kẹwàá omori ihe kú abuwa ṣe mori tìbé nù mẹ́yẹ náà bẹ̀ mú èyí nébì tìbé nù àbí dáàbà ní kẹwa ṣe mori yẹkù wábẹ̀dọ̀ yí sẹ́mẹ́n ìrùbáná mẹ́ka wákàkẹwà yẹkù ọgbọ́wà wáyé kú ẹ̀yìn súnrẹ̀ sí ikú ọ̀sá ẹgbò mú yìí ido ọgbọ ọtọ dịka wa bedo nye za iza inikwe n'ụwa agụkọ mụ ibe na kai kai wafadu anyị ma emekom omori ka esiri ikwe ya ikwe na ya anyị omori ka enye anyị siri anabai muhammad sallallahu alaihi wasallam nọ na kai kai man kana halifan فليهلك بالله أو ليذر أنا أني كوي أريكو لو شو مريه مريهكو إيه بابا أنا أنا بي كوي تتا دون تو مريهي لو أكاني كي من هلف بغير الله فقد كفر أو أشرك أظن هسوس هيكو ليه بو مريهو سيكو ọzọ nọ ọrụ amịka ọzọ nọ ọrụ asịsọ bere omori ihe eke ọrụ amịchiri ekwu omori ihe anyị e, ị na-achị inú mara dìbí ẹmọ ya rẹ̀ e. ọrụ nkasi na iri ìrìnyẹ dìbí ẹmọ ya rẹ̀ ya sụsọ sa ihe kwene ebu murhi o ji eti zọkene lere anyị ikwu utu ozuru eche lure banye n'ahịa nwere kwa omori eya ihe kwu eya shadan n'ihe kwu anibira kono shadan ihe kwu otu otu omori eji echizo kene dẹ̀bẹ̀nyà ṣórí iheku pẹ̀lú mẹ́ ṣógbu iheku tókò gbú ó tí lọ kẹ́nẹ̀ ẹ̀bẹ̀nyí ẹ̀ náà fún kọ́kọ́rọ̀ olùkọ́kọ́ mẹ́rin òbúdó ọmọ sí dáa lọ́kò bí yóò yìí báyìí àmà mẹ́rin rí ọ́nù láyé jẹ́ntẹ́ lọ́kọ̀ọ́ máa ṣe ọ̀ṣọ́ rẹ̀ fàáfà àlà mìkàmìkà ìdí fàáfà ayà àdáṣọ́ àwọn òkè fàáfà ọmọdọ́ òkè tẹ́ àfọ́nìmìdí zẹ́kọ̀ṣọ́ ìbánìmìdí náà watoto mulini ilime wewe mama amakika no ko muri abefa muslimi e asibekete yo moridi mule mama baba yangu ini hadith ani al-imam al-bukhari ana sijinaba ana bay muhammad sallallahu alaihi wasallam akaye من حلف على ملة غير الإسلام فهو كما قال أبطارة أنا هيكو دي هبي جوزاه كي إسلام وذي هيكو وذاه كتواه كتواه وذي هيكو أهم بهيكو أنا وذاه كنا أريبك أبا كانت أصابكو دموان الكتناء كي إسلام ogbu ezi ekwu aba ma hetu etu oku a wọ́n ṣùgbù yẹ kú ojú òmùrí kàwọ́rà hù ní islam wọ́n rà àwọ̀rọ̀ náà ikú jẹ́tẹ̀ sọ́wọ́ kama kọ́ àwọn bọ́rọ̀ káyẹ isi hẹ́ wọ́n sí mi ire wọ́n rí tí ya wọ́n sí yẹ́ náà jìn àwọn àmúbẹ̀ bí sọ̀rọ̀ ẹ̀rẹ̀ dáṣọ́ wà náà bọ́ọ̀lẹ̀ ikú ìwàhẹ́ islam ọgbà yóò gamus yaminu gamus then yaminu mun akada then yaminu lagwin anyịkwụ ne kaka ekwuri chọọrị ndị islam ya ọkọ nọ dị aliyamin ulhamus ikwe nọ dị ahị lórí ma tiniri jahannam dani yamin mun akada ikwe nuhi dọrọ ajẹ amma iso ya ọkọ ara so do ẹrẹ bá gbọ mi dani yamin lagwe yamin lagwe ọ̀nà wíkọ́ náà bá hí lẹ́ẹ̀rí ikú bóró sèké wéèrò kú èrè lọ bọ́ọ̀bọ́ ihò ní ara ọ̀fẹ́ kẹ́lẹ̀ àwọn yẹ́ kó mọ̀rí musulmi kò sẹ́rẹ̀ wọn ẹ̀tẹ̀tẹ̀rẹ̀ hún náà ìsìrì yóò mọ̀rí ẹ̀gùn kò wẹ́ẹ̀bà ṣe omori ibi níbẹ̀lú àbúkà wà ṣe omori èkú úyọ oníbẹ̀lú ẹnìrẹ̀ yàgbọ́ wẹ́ẹ̀bà ṣe omori ìmọ̀ níbẹ̀lú lóyọ oníbẹ̀lú ẹnìrẹ̀ kẹnẹkẹrẹ àyíkọ́mà lúwẹ́ wẹ́ẹ̀rọ nínà wẹ́ẹ̀ṣáìní náà nìkàwọ̀ anyị ụka ụkaye wesịrị nwa hụ n'isi n'ịkaka ụka akene okomori ya hụrụ ka ọ kara ekene n'obi siku kweghị n'ọbasị m omori oisisi iku kene gukomori mana kai kama yalsiz min qawlin illa ladayhi raqibun atid enyere ya n'ụlọ aka duwadaka malaika náà hí rakib àwọn náà ẹ̀rọ àjẹ́ ìwọ̀n ìwọ̀ ikú náà bàbá yìí tó zúwe ṣe alìyàmínú gamus ọ̀nà bí káwà káàkiri wàláhì tàláhì máa máa nìmẹ̀ ìrẹ̀mọ̀nú ẹ̀kà àbíkọ́ máa mẹ́ máa nìmẹ̀ ọdún kọ́ mọ́ kẹ́kẹ́ wọláhì tọ́láhì àmàni yìí rẹ̀ ìrẹ̀mọ̀lú yìí tó tẹ́kẹ́ ẹ̀rọ̀mọ̀ yìí rẹ̀ ọdún kọ́ mọ́ kẹ́kẹ́ wọláhì tọ́láhì àmàni yìí rẹ̀ ìrẹ̀mọ̀lú yìí tó tẹ́kẹ́ yìí rẹ̀ wà yẹ ìrẹ́hùn mórí ọ̀yẹ́ ẹ̀rẹ̀ ẹ̀họ́ lúwà kú bá ṣóhe kú lúwà ṣó mú níbẹ̀ ní tí súnlẹ̀ ṣe èyí ìrètí wọ́n èké lúwà ẹ̀họ́ mórí oníbẹ̀ nù ọlọ́yẹ̀ ni anáyẹ̀ òmórí dẹ̀ yẹ́ tẹ̀ ìrẹ́hùn mórí bẹ̀ mẹ́tọ̀ bá ní ìrẹ̀yìn ẹ̀rẹ́ ìmọ̀ ya ìyáàrí ya wàláhì tàláhì wàláhì ní rẹ̀ ó jẹ́ bá rẹ̀ kádà náà ní àpò lọ lákàkì wàláhì ọ̀nà náà bọ̀ kò anábánáhásà náà iná jìnnà ẹ̀yà sí ìdọ́mìdídẹ̀ rákàrà lóòtù tó mọ̀ yìí ọ̀rìn yá kẹ́ ní onítọ́ náà ọ̀sọ̀ dáwà sí wà láì dọ́rìdì náà ẹ̀ka bẹ́ ẹ̀nà kàájì ní kí ọ ọ̀rọ̀ yìí wà láì dọ́rìdì lọ́wọ́ àkàrẹ̀ ìtọ́ ní ẹ̀ka bẹ́rẹ̀ náà pa ìrì kí ọ lóòtù tó mọ̀ yìí yà máa ní sí sí hìmì yà máa ní rẹ̀ náà káyẹ̀ sẹ́ni tìbí káyẹ̀ ire omori ẹni sọ kòkó mi nùbà ẹni sọ bí nìrì nùbà ẹni sọ bí nùbà ọ̀fọ̀dúnrẹ̀ ní kẹyì ẹ̀rọ ní ọkùnrin amẹ́hì chairman local government ìdímọ́wọ́ náà kí governor in lúrẹ́ ẹ̀rẹ̀ ààyọ́ dáa sí inú bá ẹ̀yọ́ ilọ́ṣọ́ ọ̀tọ̀ honorable excellence dɔnyɛ ne do banyɛ yɔ ayɛ ko banyɛ yɛ ɔno ka ɔno ka na bi chairman na bi dɔwɔ no do era yi maa kɔ ka kɔmu na wa ba kari ani chairman na wɔ do yɔ ko mɛ sɛ ama aasiri hɔ omori mi yɛ ɛyɛ zɔgi oku omori yɛ yɛ mu ani wọ́n tuntun omori mi. that's why you need to carry. ya kai ini jenje zaka al-imam malik radiyallahu anhu obi oh, tu wi chonyare kai allah allah mo wi ti dami ti o ka bere ke ato ini ah, ah. ni ni abagu ini ni ni ni re hu dahi allah dahi dona na kòní ó sì kètò inú iná ihe òmòrí yìí jùzọ́ sí gbogbo anyi ilẹ̀ ọ̀nà imam malik lónìí pẹ̀lẹ̀gbẹ̀ imam malik ọ̀nà ọ̀sọ́sọ́ inú ra ọ̀nà mẹ́kàáyọ̀ inú anyị na

oriro kporo oriro mama wu ya mi konyere ginigini n'onyi oriro yukwe na jorire ihe oriro ina kanya dan inira ina kaka ye enkata otu ọdọ ọrụ na gbe ewu imam malik dora kape ẹwọrí ọmọrí umere ẹgbẹ́ tó máa náà jorire mama malik kadisha ní orí ọ̀rá gẹ bẹ́ẹ̀ mọ́ káyọ káyọ o oh, emu onye ne chehu ni nino ni irahwe tete irahwe ya no ni no irahwe ni ya ni ni ani no kwelu koro muri aya no ni jezi hure ibo hana mu ibo re ayo wi chono ne yo ora jezi hure ibo ha na me ibo re imam malik na ba wa zaka ila me me ya ame do ka imam malik e o muri abashu de zo mo wa so zo ire ame me ko ko ya àgbẹ̀sẹ̀rẹ̀ tó yìnà rẹ̀ ọ yìnà rẹ̀ ń káyẹ àṣẹ́kẹ̀ yìí nínú ẹ̀ náà sí yóò mú rí yìí slọ́tún tó mú rí mi anábi isa aláyìsọ́látù wàsẹ̀lẹ̀ wà alẹ́nàbí jíná abdọ́lọ́sọ́látù ọ̀rọ̀ mi ni yóò yìí lọ́hùn sí ká sẹ́mẹ́kàwé yóò yìí sẹ́dù èyàn wọ̀nyí òmòrí ọkà ẹ̀wọ̀n níbi ìsà wà láàyè olóòyò lẹ́nìbi ìsà lọ́kà sọ́dọ̀kọ̀lọ́hù wọ̀kẹ́dàbàt àìná ìgúrí àmì ẹ̀mọ̀ nínú rẹ̀ chéche òmòrí ọ̀kẹ́zẹ̀rẹ̀ àbúkọ́ ọ̀rọ̀ sí nínú ẹ̀mẹ́hẹ́ aláwọ̀ náà wọ́n bèèrè náà yékú náà ṣọ́mọ̀rí ti bẹ́ẹ̀ni náà ṣọ́mọ̀rí yékú tí ó súnlẹ̀ ṣe láti ohun tó mọ̀rí ní anámẹ́bí iṣẹ́ anámẹ́kà bí i muhammad sallallahu isọ́nìkà iná nínú ṣe mọ̀rí yékú tí ó súnlẹ̀ ṣe أنتم مريوك ثلاثة لا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم أنتم مريوك أكذنيتا أمريوك يبيروا أكاريني في كيامة أويا كان ينبع سوا لو شيئا ينبع لو كان يسوا أمريوك أكاريني سوا ọrẹ ha ni wọn hóun hụ ọ̀rẹ́ hóun ló na ọ̀bẹ̀rẹ̀ mọ́ náà ẹ̀rìn náà bí ní pìkì yẹ́ mà ó pàpà ó ń tó mórí dọ́kà yìí rọ́jùlù báyá ìmàmáhù láàyò báyé ọ̀hún ilẹ̀ lìdúnìyà ìnà òun tí ha ha onye tọpụ ọbụna na ekeka ya ọsị be ayọdọrị dị ọsị pledge yọdọrị dị sịnye ohi pledge yi bi ọchọ katịta ebe ọdịkọ na asa asa ọnụ ọdị je pen na eka ya ọyị chọ katịta na ọnụ chọ katịta ya ọkọ na asa asa ọnụ ọdị epe abụbe ha ya ọnụ agụmere ya he anya nọsi ya inu di anya nọsi ya ineke anya nọsi ya inegu na ya n'ihe ọ masị ya inere ya he enyi di elu gachua enye ka ya nọsi ya enyi sosi ihe na anyị e. na ya n'ihe

ọ̀yìnà ya wọn ní jẹ́ hannama ní ya yẹmà ọ̀yìnà na ní kàkàyè ya bá tọ́bẹ̀ wọn rí ọba àríyà ní kwikì yẹmà omúrí ọba kaná ẹyẹ mbà ṣọ́ omúrí ọba ọ omúrí ọyẹ bí yọ ọ sọ́ni dọ́ mú kọ́rọ́ tó wà bẹ́ẹ̀ ya. na ha

dogon don yi doshi an don muri mana kakaman katal nafsan da gari nafsin ìjọna wọ́rọ̀ àmúrùgbòkò sú àdó mọ́rí mọ́ mẹ́ka ẹ̀kọ́ lọ́nà ọ̀hẹ́ ẹ̀nà àkọwọ́ náà wà ní ẹ̀mọ̀ rẹ̀ ọ̀hẹ́ lára wọ́ fàkà ànámà pàtàlù náà sá jami'a bọ́sùmọ̀ kàkà àbádọ́ wọ́n mọ̀ àyàhà fàkà ànámà àyà náà sá jami'a ọ̀lọ́nà àárẹ̀ mọ́ mẹ́ka yìí owe ọ̀yàrá bọ́sùmọ̀ kàkà abẹ́ pìtì ọmọkọ̀ ọ̀yàrá ọgọ́ ọ̀tá anamẹ́kẹ̀ẹ́sí àti ìsẹ́mọ̀lẹ́ rọ́jùlùm tajirùn arọ́dọ̀ tijaratahu ثم أقسم بالله أنها قامت عليه بكذا وكذا أنبسوه ana hieku do hieku do kite ponon wonon he tere tawa and o yeki two thousand on he do so muri hieku yo osoku ana so muri hieku to so so mahi de hemo me he o hieku kono ha no da po do ka aka o kana mi se na Like 3,001. 3,000 million. I can't get this man. Slot on somebody. On somebody, sallallahu alayhi wa sallam. Okiri me wala non. Oyino ne kakaye. Omuri oba kane yamba sine kwikiyama. Allah won somebody akanika. التجار هم الفجار إلا من بر وصدق osohun ni iso diviali osohun ni iso diviali illa man barra wa sada e ba na yibre tare nan ni don ni ne ubo mon to muri ra kan kai at-tajiru saduq ma'a an-nabiyina was-siddiqina wash-shuhada'i was-salihin osohun ni rai da eno muri ba ba ni re be ne ku kiyama obo obo ni ra ne di ni be atenna ma ni rai da atenni ne su to na bo muri

wọ́n ẹ̀bẹ̀rẹ̀ ṣòwò ẹ̀nà ẹ̀ finish primary six wọ́n ẹ̀bẹ̀rẹ̀ ẹ̀mẹ́ wọ́n mẹ́ ẹ̀rọ àná the proposition for wọ́n mẹ́ ẹ̀ náà náà àwọn kí á ti sẹ́yìn ìdíwẹ̀ ẹ̀rọ náà kà ìdíwẹ̀ àwọn ẹ̀rọ náà sí ìmìtì rẹ̀ yàrá lọ́tí ohun tó mọ̀rí yìí àwọn tó mọ̀rí mẹ́kàn

ọgbọ́nú wà á rí iná ní ọ̀rẹ́ ẹ̀yẹ́ àlìbáríkà tó múrí kọ̀ọ̀bọ̀n náà ló múrí ma ní ṣóṣù yíó kẹ́ nínú ẹ̀rẹ́ ọ̀há ẹ̀họ́ ọ̀dọ́ na bá kó òyá ní títí ìyọ́rọ̀ náà inekú ìdẹ̀nekú múrí ẹ̀mẹ́ bọ́ bá ìdí bí ẹ̀bá pẹ́sọ́ tó múrí rẹ̀ inikono hekuleche onto morioki alyamin alfajira tada odiyara balata ekuleche woji ihe ya dị e iri ihe mẹ́rin na jẹgbùrù ọmọ máa jẹgbùrù ọmọ ìka yẹ náà ìrà káà aka ohun rẹ̀ ete kúrí ọmọ ẹgbẹ́ ọ̀fọ́ yẹn yìí ààrẹ yìí àti ìsọ̀sọ́nà bẹ́ anára ìkàkàyè àbìnẹ̀ẹ̀ta òmúrí ọba kẹnẹ̀ẹ́yẹ ń bà sí ó fi bírú àkàrẹ ọrẹ bá níwọn ahóhùn ní kú ìkìyà náà malikun kadabu ohinoyo ni leche ohinoyo ni eche eche yazire man ọdọgidẹ na eche eche yazire man ààrínlún mọ̀tàkàbírù ọ̀nìrí onóṣìyẹ́ anamọ̀rẹ̀ fọ́kàtẹ́wù wẹ́yà ní onóṣìyẹ́ sọ yà náà ẹ̀gú kò sí ẹwọ́n mọ̀rọ̀ kan mẹ́ọ́káwá kárí sí yìí àndínẹ̀tù ní ká bẹ́tẹ̀ wọn agbóyá níbìrà

baka ɛwokɛ ɛwokɛ ɛwuyɛrɛ yɛrɛ náà kɛ ɛma koko da ɛyɛ kan ni bire yoyi ɛdɔkɛ yɛrɛ ɔlùkɛ sɔn ɔdɔ lɔtontomori ni ama abanilɛ fɔ katɛw ɛfɛ fɔ katɛw ɛkɛfɛ ni birabi republican ɔsɛ arisansan maa nyi ase ase yɛrɛ mɛmɛ hɛ. wuri ya mababa ya yi ne ana mere yi azumeta na zaki efe papison da ọgbọ hinonyi ina aka yi omuri ọba kene ihe mbaziwa eyi ebiri wa kare ọya amiwa onye na achọ lenwe orida ọbẹ ni nekwu ideni ka omuri ọha ihu na abami amin amin ana omuri yi ọrụ ntụ omuri yi mmemme ha yi na ehi omi sábọ ayamba ọba ìtẹ̀hàtíkú múrí ọba ṣayamba náà mẹ́rin ìzẹ̀tẹ̀hàtíkú yẹ̀mínú lọ́gùn ikú náà bá hẹ́ lúwẹ̀ èrò rẹ̀ lúwẹ̀ ṣàìní náà a ń káwa kàákàáyé wàláhì ó gbẹ̀dọ̀ bí hẹ́mù wọn bá wàláhì bí hẹ́mù wọn bá amaghị e, ikwe e, e, n'ọhịa <laughs> ahụ erikwuri ee gbanwe ọkene lọ́tún tó múrí yìí bọ́ọ̀lù ọkẹni omúrí kẹyì na hónan ewu rẹ̀ wà láìwá bẹ̀rẹ̀ ẹ̀mù ẹ̀mù wọ́n ihe ẹ̀wọ́ kàkùnrin ẹ̀wọ́ wà láìwá bẹ̀rẹ̀ ẹ̀rí wà perekire omori ọrụ abaleta ịkụkwasị ma sọwọdọ omori inọsọnọ dịka wapụ iche ize tonti ka omori ọka anyị ịnọnọ ni ọrị alyaminul mun akida eh an kawa ka aka wallahi na ebe ihe ụgwọ waman kayala ki wallahi na ebe ihe ụgwọ ụgwọ ebe si tudu ene ihe yi wa mekafara kàfàrà ọ̀zọ́ ekú pàpíjọ ní kọ̀bí alìyàmínú gọmọ́s ọ̀nà onye kàfàrà kafara kàfàrà ọ̀rùkù ọ̀húrú rẹ̀ duwaye ka ire yọ ma ni medu tieku ka gọmẹ ni àbí duwaye ka ire yọ ma ni medu tieku kẹ ọgọmẹ Kafara kàfàrà ọ̀rùkù ọ̀húrú rẹ̀ lọ́tún tó mọ̀ rí nìyí amẹ́ríkà ọ̀pọ̀ èjì èrè iná ni ọmọ yẹmí ni lágbo yìí amẹ́ríkà mi kà fọ́ọ̀rà iná ni ọmọ mi ní sọ ọmọ mi kà káwa káwa káwa láì lè rèé ẹ̀wọ̀ lùhọ́ wé tu lùwé rè lùwé rè lè rè wà mi kà fọ́ọ̀rà ọmọ rí mi bá kà mi kà fọ́ọ̀rà iná ni ọmọ rí ọkì láyé wá kí lókùnmù lọ́wọ́. lọ́wọ́ ولكن يواخذكم بما عقدتم الإيمان أيمانا ولكن يواخذكم بما عقدتم الأيمان فكفارته إطعام عشرة مساكين إطعام عشرة مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تعليم رقبه فمن لم يجد فصيام ثلاثة أيام ذلك كفارة أيمانكم إذا هلفتم واحفظوا أيمانكم كذلك يبين الله لكم آياته لعلكم تشكرون لا يؤاخذكم الله باللغو في أيمانكم أمركم أبعثوا يا هاري إني كوني يا bí ẹ̀ ṣàrẹ̀ nínú bá àyíkáyẹ wà pọ̀ ìjẹ ibi wà bọ́bọ̀ mẹ́ wọ́lákin yíwa àkílùkún bí ma àkàtùmù àìmá ọmọdé kan ní máa ráì ibi kọ́ ní àáhẹ́ ní ṣọ́ọ̀jẹ̀ ní ìyẹ̀kù ní ṣòmùrí

ọ̀bínà kẹ́kẹ́ náà inú sọ́ọ̀rẹ́ mẹ́kọ̀ọ́ra inú sọ́ọ̀rẹ́ mú ebe n'ihu sẹ yàrá ọ̀rí ma náà mẹ́tẹ́ hù ọ̀bínà kẹ́kẹ́ náà wà sí àwòkẹ́sọ̀wàtòhun àwòtàrí nri ọkọ̀bà inú kan sọ́sọ́ ìwàrí àwòwàjẹ́nyẹ́ ìwàchire ẹ̀nà ẹ̀wọ́n náà ọmọ فمن لم يجد فصيام ثلاثة أيام ọmọ náà fẹ̀mí ẹ̀rẹ́ yìí ọ̀rọ̀ ní ẹ̀ ọba rẹ̀ ẹ̀kú ẹ̀ka ọba rẹ̀ ẹ̀kú ẹ̀ka ẹ̀yìn ọmọ mẹ́ iná ìtọ́nà náà ẹ̀ ìta àmà ṣàtìmọ̀sàkí sísáyẹ̀wà rẹ̀ jẹ́nyẹ́ ìwà chire àndú ní tùkẹ́ sasa iware ono here hulika wa jenya wa chirere jenya wa na wona na ono here hulika wa hori hikonya do huro bori huro roko ehe enyo mo uwa na ذلك كفارة أيمانكم إذا حلفتم إذا سيني kai ma ne ba me de ere ba me di ere kai ne siri ko ne azu كذلك يبين الله لكم آياته لعلكم تشكرون أمري كان لما مهاي لما مهاي آية نمريين وفي سوى يكون أمري هذا أباكك الحمد لله الحمد لله الحمد لله رب العالمين yẹ kó mo rí yẹn lọ. islam ana hu yẹn ni kye yẹn ni dibi hun yẹn dibi nínú yẹn. islam ọmọ ni hu yẹn nọ tọ́ntì káyà àkíkà kẹ́ ya dídìbí yẹn dídìbí èyẹ ní ìyẹ tán yẹ àdídà hẹ́ọ̀ Asi islam hó ní wọ́n rọ̀ yàrá wọ́n lùrọ̀ mẹ́rin bàrí sọ́sà tẹ́tẹ́ excesses all of that islam don bear hand ẹ̀nẹ́ mẹ́rin ọmọ of my nìmẹ̀ islam don bear hand bear hand kúrò ọ̀rẹ́ wọn òmùrí ànáwà ọ̀bẹ́ ha tẹ́tẹ́ ọ̀bẹ́ ahùrẹ́ ẹ̀hún tẹ́tẹ́ ọ̀rọ̀ sí fún ọmọ orí yìí ní ọ̀nà gẹ́rẹ́ òmùrí àsáyẹ̀ nakókó yára yìí nẹ́nẹ́ mẹ́rin amin amin amin ọ̀rìnyẹ́rà kọ̀ ẹ̀yà ọlọ́pàá ini hajj la dị ka bisa ka ye ama ya ba ka alhamdulillah ala ni islam o ka bi ni ma a ma ko kuma mɔri tuwase islam ɔ hɔ kɔfɛ mɔrɔ ɔ hɔ ina mɔrɔ ka ara fɔ ni hajj

muri ẹ̀ sí islam jí wọ́n islam ọ̀nà yà máa ya mẹ́ mọ́rí mẹ́kẹ́ mẹ́ án mọ́rí mẹ́ṣọ́ rẹ̀ àti ìbẹ̀ amin amin ẹ̀hẹ́ abáyí ọ̀ípa ọ̀nà mọ́rí pa yà abáyí yẹ fúkà ní sí ẹ̀sìkẹ̀ ọkùnrin lọ́nà wọ́n sí kẹyà ọ̀la zuru fọ́zù bẹ́ situations or circumstances onye ọmọ bẹ́ iṣu kọwa àmà ndòwẹ́ rẹ̀ lásìkò nùmẹ̀ lọ́mọ yìí láti ipa ìnìkà yìí wọ́n lè lọ́nà lè ṣe in inni fa ilun illa an yasha Allah asa asuka aka asa isuka ame ụgbọ aka ụka aka wọ́n bá ka ẹ̀họ́ ìhánikà wàláhì léèrè ihe inṣá allah ihe òhúọ́ òsì lúkà tinẹ̀ lúhọ́ mẹ́tù láyé mẹ́ iná ka ẹ̀wọ́ sáyé sọ́fún mẹ́tọ̀ lúhọ́ ẹ̀rẹ̀ fẹ́ mi hẹ́ yìí allah sílọ́tù tó mọ̀ rí nù àmá anábẹ́lì dòrá nọ bí káyé ọmọnú tó wá sí káàkà mẹ́ẹ̀dẹ́ wàláhì mẹ́ẹ̀dẹ́ he òwò ogbórí òsì ọ̀bìkáwà káàkì nẹ́dọ̀ kàtọ̀ sọ́rọ̀ ẹ̀yẹ̀ ìzà inú mọ̀nú mọ̀ sí ká àwọn ká bẹ́ẹ̀ ká ó káyé wà bọ́ọ̀bọ́ ee ìlà mọ́mọ́ kàkà sí ìṣẹ́ aláwọ̀ tó wọ́n kòkòrò rẹ̀ wàláhì mẹ́ẹ̀dẹ́ he òwò ìṣẹ́ he ìwọ̀ ẹ̀yìn rẹ̀ yà wọ́n sẹ́nu jama kawo kaye omoriki allah inna allah alimun bi zati sudur isa ina idu ezero omoriko no ye da ma isa ina ye de we zero de ba ye kismes kawa me omoriko ra ye o ina ya kawe he he ya kawe ne he eku he zanana ini ọmọ rẹ̀ ihe ẹ̀rẹ́ náà in fact àwọn náà kù dìbí so ti dìbí ọ̀bí káyẹ wé èdè náà hùwà lúwà hìhùn mọ̀ rí ìdí níbi iná náà dọ̀ èyí ní sàmìmù náà fi kí an kọ́ mọ̀rí mẹ́ká káyẹ yóò hàdì وما يخادعون الله وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض, في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكسبون يخادعون الله أمريكا النيل كمن يبين أمريكا والذين آمنوا

lóòrá yóò mórí wọ́rá yóò mórí ẹnívẹ̀nù lóòrá ka inṣá allah àbáni dé ala mórí oṣù ọ̀gẹ̀ òkò mórí ọ̀bí ní ọ̀báyàtẹ̀wò bí ebi nàbà mórí ẹnubọ̀ ọ̀báyà yìí nàbà ẹ̀yà ana bi koki rẹ mẹ́yà bí máa záàrẹ̀ kàtọ́ ọ̀run nìkan yìí ibà sí ìrìnú níní alhukuku zaujijia ìzẹ̀ ìzẹ̀ varosi bó escape memorial ọ̀yẹ́ náà lọ́tún tó mọ̀ nínú onímìtì àmì dẹ́ ìka ìzẹ̀ ìzẹ̀ máa bọ́ ọ̀nà ẹ̀ tó rọ mọ́rú rẹ̀ so onímìzẹ̀ ju wọn agobi ɛyɛ ne bira ya agoɔ no ɔba ne bira mɛmɛ ya kɔnyɛ na ɛne na ɛbɛ na bɔn nɔrɔ na ɛna akɔ ne mi kakye ɛna ولهن مثل الذي ولهن مثل الذي عليهن بالمعروف ولر يا هذا ولهن انتظر انتظر كأن هذا الآن هناك شيء يعني حدث ولكننا لا نستطيع أن نميز هذا الشيء ما هو هذا الشيء حتى نداوي هذا الشيء إيه؟ فيه شيء ولا إيه؟ طيب الله يبارك فيك ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة جيجي هذا ولهن مثل الذي عليهن بالمعروف وواجه هذا أمريكا أنيا ẹ̀wọ́ pìdẹ̀ ìzọ́ ní ìnọrọ̀ ẹ̀yọ́ tó rọwà rẹ̀ sún àbẹ́ẹni mẹ̀rẹ́ yí ìdẹ̀ ìzọ́ náà fún ọ̀nọ́rọ̀ rẹ̀ sún lọ́tún tó mọ̀rí nìmi yàí inú mahdi dákàá nìkàyè inú mọ̀ ní islam ọ̀nà ṣíṣẹ́ àbíbẹ̀ ìrọ́ náà wọ̀rọ̀kọ̀ yẹn náà yìí lọ́ṣọ́ ayọ́wà bí anẹ́kùrọ̀ ìwọ́ ni ní dẹni inú mọ̀nà dẹni mọ̀tánà dẹni conference dẹni meeting àríwàgẹ́ anáwàgẹ́ ní tọ́wàgẹ́ iná ìwàgẹ́ nínú àmì sẹ́ ẹ̀yà kàrẹ́ ní náà ẹ̀yà kàrẹ́ ní ní pìrẹ́ upe nwoke n'ọdị ndọ ọnyụkwe adịkọ ọnyụkwe onye ne dị ma na kare ina dị mere ide ka na-echize ji etu na mabika ya ebonye ne ọnyụ penwe na-akụ penwe nọ n'ọrụ ụgwọ ya dị ni ama ụgwọ nọ ere ụgwọ anabụ ha hụ nri ji ha nna ma ọ dị na-echize ka ẹ̀nàbà ní ọ̀tá ní ka ọ̀nyẹ́ níbi ìzá ọ̀nìkẹ́nẹ́ orí ẹ̀bà hùrẹ̀ wà lẹ́tùn tó mú yìí ìdí àbànà ayé ìdíwẹ̀ dí bọ̀bá ìkú bọ̀bọ́ in western world ètè kúrò ìgbó ní ẹbẹ ẹni àbẹ́ni ọ̀nà iye inú ara ni mi dáàmú kọ́rọ́ tọ́gà náà ẹ̀wọ̀n ilé èmì mìmì rọ́nyẹ̀ a ní france a ní france dáàmì conference ẹni ní hold ọ̀yí tó wágẹ́ aná tó year 586 ad 586 ad ọmọ náà tó múrí ọ̀rọ̀ dara aga eni miti nọ nanin de ya aga eni pere onye na eni kai onye na ọzọ ọzọ na yidi adike bụ ọzọ ọdị ino dịle mere ya mmi dịka ọzọ ọdị ni aname kọba mụ kọrọ hekọnọrụ kene kọba mụ kọrọ hekọnọrụ kene ewuni in 19th century ọbụna amenyere ya ehekene ini in 19th century 19th century ni zata yɛ no de wuni 20th century eighteen zero oh five. Ah, in, uh, alkonu lingilizi the english constitution senior hi constitution ne bila oh, mi iwe da ọda ọdọ ọyìnbó nìní ọdìka yẹ ẹ̀mẹ́ bọ̀rọ̀ yọ n'ọrọ̀ na nyọ̀ nẹ kó do rọ́ọ̀dẹ̀ dò lọ́sàgbọ́ anka ma ịnọrị ya abụọ iwe benin asat 1805 na onosan ọhụrụ iwe benin ịmịra ya ọnụ slọtụ ntụ mụrụ inyi ini eh, fada fada ahịa na ẹnna kẹne ma ini fada nini fada ire onye eka e onye ne onugbu ihe taa bere ibi oire dobu ihe taa bụ divi dei ka ụzọ nyara ọdị ni inu ụzọ nọ n'ọrụ ụzọ nwere ije ha mmemen eka onye na-ebe ụzọ nyara inu ụzọ ọnọrọ ụzọ nwụra eka e ọnụ ụzọ nọ enye na ọzọ nọrụ ka biga na ọzọ ọmụ hóònù a nyẹ nẹ abẹ́nkátẹ́ hẹ wẹ́tẹ́ ọ̀rẹ́ ìsẹ́kẹ̀kà máa ka ọ ah, náà ah, ni. bẹ́ẹ̀ ọ̀ka nìkan yìí àwòrọ̀kọ̀ nyẹ nẹ ọ̀rẹ́ kùbí lóda ọ̀ ọ̀yọ̀ nyọ́ dọ̀ ọ̀nyú ìkó náà lóda àgùnkà yìí ni ire ya ni asanyi mọ n'ọsọ fún wọjẹ iná ìpọ̀ ìjẹ ìwé àbúbí ọmọ sọ̀rọ̀ fún ahìmì ẹ̀ western world ẹni kúrò ìwọ̀n ni òmẹ́nà dìde mẹ̀tẹ́rẹ́ máa inú mi ukraine lọ́wọ́ náà yẹ́nyẹ́wò kàí náà jí nìka iná jí ẹ̀nẹ́rà ayé rẹ̀ ìzọ́nyẹ̀nẹ́ lẹ́sùn rẹ̀ ìzẹ́ kẹ́kùkú bọ̀rọ̀ káàkọ̀ yẹ́yẹ́ nìmi ọ̀nyíká iṣẹ́ òmìnir an kẹ́rẹ̀ na dọ́kà ka history of best teacher ẹ̀rọ̀m ẹ̀ẹ́nẹ́ máa ní kàánù lọ́tí ohun tó mọ̀rí nìmi ọ̀bẹ̀rẹ̀ mọ́nà ẹ̀ ìjọ orí sùtúkà ẹ̀nìyàn kàkẹ́nẹ́kẹ́nẹ́ ní peace lab bí eré ilé islam struggle eh ka librate onye na ebe m dị n'ọrụ ebe ma librate m abe ni slọtụ ntụ ya bụ ma kaka ndị kwuru ehibe ebe na nka ma na-ajị ni enebe na desize izonye na ịwa na isize na anyị na-ajị ọmụmụ ya ịze na

ono zire hun dem me ka so zire hun wani on kee enough itoju ono itoju ozi ojunu dem ka ezi asere do hun wani ne the western world ife and then he paid dearly for it ẹni mi ni sultan kẹtàrí ẹfẹrẹ sọwọ́ mi ka náà ma ina ajé nù they are could be yet them do the you know they civilization and now one abi ah, hu ya na kana anyi they hu you know ba ba a ma ba ma they advisable na ma them they were not no power me uh, uh, i am bono ni me ko di na to je ere ere do hu no wonyi ba di ko de je ne bu tv nigeria na di yo òyìnbó náà rọ àì ẹnẹ́ fi èyà nì lọ́tọ̀ tó mú nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ gidi oní ẹ̀yà ni náà jẹ́ ẹnẹ́ yọ òdìdí àti láti kẹ́kẹ́ nínú ẹ̀wọ́ rẹ̀ kiri àti wíwá fẹ́ẹ̀rù ẹnẹ́ yí mídíà mídíà tv nẹ́nẹ́ satellite sáfà rẹ̀ ẹnẹ́ yí adùn kẹ́kù dìbí ẹ̀nẹ́ rọ̀ ọdún ayẹrẹ́ yìí wete aka wete amerika onuwe n'ihe amerika akọ ma ama wee ruru konuwe a na-erezo ịnụ pata ga anyị rekwa nebazi ama ịrọ onuwe ruru hiro na tuntun ọmọ Ụdị nìyí udibire yi na n'abọ ọgwụ ịwa dị ya asị kwe nkata ihe tẹ dị ya asị kụkụ ihe tẹ dị ya asị kụọ ha liri ịrịnyi ihe tẹ abukezi ẹzẹ rẹ bá bẹ kẹnyẹ nnọpa wetere.

ee infọm bụ hotelu ọ dị danye họl anaghị ịzọ da kwenye na ebe bụ de display nakedness ndị akwakwe ndị dị ka anyị si esike na na ọgbaba ya banye de ebe gị ya ate ịna ehwechi na ene de ya pere ahụ de ya eri wakene ọzọ banye wee nwee ọrụ ọba mee ọrụ dị

aka yɛrɛ kɔrɔ ɔbɛrɛ yɛ ne hipata bɛ na n'ɛri o yɛ sɔbu wa ɔyɛ kure bɛ wa ana ba na wa yɛ wɔsɛn wɔ ɔdi se wa yɛ islam ɔni wa n'amɛ wa ki queen queen ti na ehi ohun ɔnyɛ n'ɛni ni na ehi oyi pozi wúlò tẹ́tẹ́ ní islam ló ti ku responsibility oní islam tí ẹ̀yẹ̀ náà kò ṣe ìpòsí fúnra tẹ́ẹ̀tẹ́ lẹ́gbẹ̀ẹ́ bò hínà tí ní èyí òhínà yẹn ní tí ní èyí lọ́tún tó mọ̀rí nìí a ní western world ní mẹ́yẹn ní wọ́n bọ̀ aka kẹfẹ́ mi ní lẹ́sìn rẹ̀ zanyẹ náà abánilí munafici wẹ́ kàníṣẹ́ tẹ̀rẹ̀ dúkàníṣọ́ dúrẹ́ tẹ̀rẹ̀ munafici rúdìrí Buri ọ̀nà bọ̀ báyá yìí ni. Ànyọ́ máa yẹ Western world. Dányẹ́ nyẹ nẹ́ ẹ̀yẹ nẹ́ kúrò ìgbó ọ̀nà nìrí kẹrẹ̀. Lóbìnrin wà kẹrẹ̀. Dọ́kà àìwà ùjọ ní Islam Islam bákẹ̀rẹ̀ nyẹ nẹ́ dé ìyájò rírì. na nyẹ ka nàm. the so called civilization e ujo ni islam sonye na eto in islam mo ya baba ya ni di be horo muni islam an na be do mo ri da kakai ولهن ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة أمري ọkànye na-enini enyi zaiza tụrụ n'ọrụ nnere so anka n'ọrụ ẹwọ pịrị ẹzọ n'ọrụ ẹrẹsị ẹnẹ ẹnyi tụrụ ọrụ so abẹni mẹrẹ enyi zaiza n'ọtụ n'ọrụ rẹ so wanyọ ne ẹni kaye na abuja hụ ya ọkẹ nẹ ẹyẹ ọba abuja hụ alábọrọ kẹrẹ abuja hụ ya wọlẹrẹ jaali alẹhi na daraja dọbọrị bá kaka abanyi ahukonyara ọnụ n'ọrụ isi hụ na wa. tẹ́ẹ̀kọ̀nyára ọ̀nà ọ̀rọ̀ si ṣígúnnáwà máa ó ni military setup ní soja ṣọ́jà dákò sẹ́ militri officer militri military officer náà rí ìsí ṣọ́jà náà rí ìjọ náà yà òṣà náà túrọ̀ àkọ̀nyára ẹnà mẹ́ka ọ̀ṣẹ́ àkọ̀nyára ogun

ọ̀nà ìrẹ̀ ẹ̀zọ́ ló nyìtúrọ na ẹ̀nẹ́ ọ̀ọ́sí rúrù àbọ́ ìrẹ̀ ẹ̀zọ́ ló rẹ̀ nyìtúrọ rẹ̀ fún mẹ̀sí rúrù ọmọ ẹ̀sí káyẹ̀rẹ̀ àbáni mẹ̀sí káyẹ̀rẹ̀ ẹ̀hùhù bí ùdìkònyẹ̀rọ̀ nọ àhùkònyẹ̀rọ̀ nọ onóborí kẹ oṣù wà náà ní kẹ oṣù anáfàkà ويجيكي يا ترى يا انا ما انا الرجال قوامون الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما انفقوا من اموالهم أمري افنى شنو نتكبه بنيمه bima fattala Allah ba'da ma ba'di agovi oyi to banye onoru no morira do banye onoru huno nyene ini kaye wahala tangu huno nyene do noru do morihi kata huno nyene wa min amwalihim process na so jùzọ́nà máa mi ọ̀nà omori so wa pákẹ́dẹ̀ bọ̀ ọ̀nyẹ́ yẹn ọ̀nà nọ̀ ní step ọ̀nà nọ̀ wà ya kẹ́dẹ̀ bi ọ̀nyẹ́ yẹn take and give tó nìyí yàrá omori omono na ruka okata huno nyene eh umabo omori islam si huno wono ruka e eh, ka onne protecto usam sinyo hi protection onne silo sare eh da me bagu yo de sere do reka amehuna yo do reka nyesa kanyo oniri oyi ni so dudu be do gbeke ha to ara so osona ni daraja osona bu dikonyana ọnụ nọrọ so ya aka ebe bọnyere ọta ẹnjọs slọtụ ntọmụrụ inyi ni ọzọ ọgbaka ka adị ameka na ọ dị sọlọ dị kwụọ nzọ ka aka fani zakari ni plahadil onsayeyi inugwu ịga agogbu olu na esu ịba nọrọ ịba nye na ya si naịrọ nyara omori kọ nọrọ asị asị naira ịba ịbanye na ọha so 1000 omori kọnọrọ afọ 2000 ọsọ na ya dere ya ahụ so ha sịrị ya nke anyị ụkọrọ bụ ya omori resi gaa abụọ omori bi n'ikwu na-enye akụ nọrụ ka obi tụje nye na na ya ọ na ntụje na onye na ya onye ra na na ya ọ dị islam ọ ka n'osie

onye na-ehe omori okwu na-enye ya ka ya omi juru júre yìí ha sọ̀sọ̀sọ̀ e na omori kù náà ọmọ ọwọ́ omori kù ní èyí owó ọmọ omori ka áyà adama ihe ọ̀nà kàyè tọ́lá yòkòrò jannati mọ̀mìnà jannati fatashkọ ìjọ omori kà áyà níbi adama ka àṣẹ ìta ni wọn níbi ihe òrò sẹ́wù àtúntò na janna báwo kò mórí ọ̀yá náà zẹ́ẹ̀tẹ́ káyé dẹ́wọ̀n ní ìwò bíru wàhálà àmà ìjọ mórí àzẹ́ẹ̀tẹ́ bá káyé dẹ́wọ̀n níbi ádámẹ̀dú bíru wàhálà díkò oyin dúdú àpẹẹrẹ àdẹ́bìgì ọ̀nà àdúrà yìí jẹ̀yìn yẹn báyìí yẹn lọ́nà yẹn tẹ̀tẹ̀ donye henyara don watanye henyara anani mi ehon ugwadi cheva acheva ni duja no no no ndosho acheva na bo henyara na noro ana bo de aga onye na ore huno na ore huno ore huno mọtò ntọ mọrí mu ọba nyi o islam ya and islam ama mekae ene enyere enye ne ori ni ebe rusi ijo mo ri ba kare ba kae wa ashiruhun bil ma'ru o mo ka se bi etere isibere enye ne ra isibere sa e ra e bi etere ma mi o ku so wo ru bo ina uri o me ma me gere ini umema yakwa akpọ akpọ ya m ini umema ka ka ọmọsọ na ọmọsọ na ya m ubedore nwe nani ubede shebiro boro ti nani ubede nyi suru ya nani ubede so isi zuwa ya nani tini so ya nawe kasi ya ri tini ita nawe ka da yo chire ebi so ri na eze we ike na asa ebe a ya ri awuro ka aka na iti so ezi ihe ohere so si kọ n'ọrị. ama mi kí sọ́nà sì kọ́nà rí islam odò ń wèyí halal ọ̀rì ẹ̀rẹ̀ haram ọ̀rì lókẹ́tẹ̀ ìpìlẹ̀ sí ọ̀rì ọ̀yìn ní sọ́nà mọ̀ ní sí káọ̀ká yìí ṣé bìrẹ̀ tẹ̀rẹ̀ bírú ara inú jẹ́yẹ ìwẹ́ ìchire iní irúwà súwàtó súwàtọ̀ gbòòrò ó wà lẹ́mẹ̀zó mẹ̀zó jẹ́yẹ ìchire ìbọ̀ sí mọ́ mẹ́zó ó wà lẹ́mẹ̀zó mẹ́zó

obi asọ na mmiri ga-agara nwe ya eze da anyị kewara ụzọ ọkwa akwa ụrị ọba abe duwa kendi da anyị kewa kendi ishi eso n'ire ekwu ịnọ ha ebe kewa tinye ha nwa kendi ụkwa ịta anọ ya ahụ mere onye yi Abaka kallahumma salli Ala Muhammadin wasallin Muryan Allah Faraz ire irai manyan kura ebe makawa ne ba ku hala yace ne yi to akwa kare da ka dai ka na ko rebe ebe ki sai kura ebe dai ka na ko rebe Aya kunyi ka ni doctor aba aba ọ̀nùmọ̀wò tọwọ́ sọ́ọ́rí ló kátọ̀ bá sọ́ọ́rí kẹ́bẹ̀rẹ̀ yà hàn rẹ̀ lọ́tún tó mọ̀rí nìyí ọ mẹ́kànnì mẹ́rin sọ́nà mẹ́tẹ́ ló wà kẹ́kẹ́ jùlọ ndò fojú na nàbákì ìsọ́rọ̀ ló wà sí yọ ìsọ́rọ̀ ọba ọ kaka wọn aka kẹ sọ ọyọ ndìlá rẹ ọmọ afẹ́fẹ́ àyà àwọn mẹ́ta yẹ ya ní tọ́ ẹ̀ ní ilẹ̀ ìzọ́nà ọ̀yà lọ́tún tó mọ̀rí nìní anábà muhammad sallallahu alaihi wasallam anyọ́rẹ̀ ọmọ wọn yẹra ní sàábẹ́ ní ọ̀hún tó mọ̀rí sí káyé sẹ́mi ilẹ̀ ìzọ́nà yẹn ní ẹni olóṣèyí tó rẹ̀ so don to muri ka an tut'ima ha idza ta'im sun fara re ju hare wa tatsu ha idza tasai di tayo cire je hare ji cire wala tadrib al wajh wala tuqabbih da sun ya sai ne raso da su re ju wa kwa ho eh wala tahjur illa fil bayt anyi ka wa za wa je bo hono wa za e kine hike no je tu wa kwen wa yi na asa ko ya kan fa na na kan na owó àgbọ́nà ẹwà kátà yọ ẹ̀hùn ní sọ́ntọ́ mọ̀rí sí parí anábẹ̀ muhammad sallallahu alaihi wasallam ọmọ bí àpéjú ògbóòrò àpéjú ọ̀ìzọ̀ ìlà inú nọ̀rọ̀ ìzọ́ lọ́dì yùsẹ́ lóyìn yà bẹ́yẹ̀ náà lọ́yìn ọ̀rí ní and if anybody of kaye duwa mehuna yo nono yi abi duwa suve ni raza iso nyon ko fe ọrụ ah, odibi oh, oh, ọdịrị mmanụ mezoza agụka anyị menye na ama aka aka ije akara ene penwe n'eme na aka anika ye enenye ne wụnọ kumi dene ya kene kumi ina kumi na kuma abụọ ọ̀rọ̀ ọba mi ọlọ́rọ̀ náírà mi ihu náà yẹn ni bẹ́ẹ̀ ẹ̀ dọ̀bá ni yẹn ni bí èyí ṣe ń túnjẹ náà ràkàṣẹ́ ni tún ilé ní wọ́n èrí odiri òdìrí rẹ̀ ní jòzí lè ṣe jòzí èdèlè jòzí múnáfíǹtì ẹ̀dọ̀ yẹn ọsẹ mẹ́rin tẹ́ àdàbọ̀ mẹ́rin lọ́tún tó mọ̀ yìí dáná báyìí muhammad sallallahu alaihi wasallam dáa kàní káyé khairukum khairukum li ali wa ana khairukum li ali ọmọ nyọ ìrẹ̀ hù kéré-kéré inẹ́wọ̀n èkó òmòrí ọmọ bàbá ọmọ nyọ ìrẹ̀ kó sáà nìnan don tó mòrí kọ́ tó mòrí ọmọ nyọ ìrẹ̀ kó sáà nìnan hù kéré-kéré don tó mòrí àkà àzánikaye akmalul mọ̀mìnì na imanan àfẹ́nahun hulkan ọ̀rọ̀ na buhu iná bọ́dà na dọ́wọ́ inú kó mòrí ọmọ bàbá náà kó yí bìrẹ̀ tẹ̀rẹ̀ wọ́n kìyàrúhùn kìyàrúhùn lè nìsa ìhì ọmọ bàbá nyọ ìrẹ̀ tó mú kéré-kéré ọmọ bàbá nyọ dààmú ẹ̀dá kúta ní ẹ̀nà dọ́mọ ẹ̀nà kánká àánà sí ká tó múrí mẹ́kan ọ̀sán ọ̀rẹ́ ìtútù kàyé ọ̀dún ní ẹ̀yàn ẹ̀dá kúta ní náà ojú ti yú bóróbóró rẹ̀ slọ́tún tó múrí nìyí anábà muhammad sallallahu wa sallam dọ́sẹ̀ pa inú mi mi bira kí náà di anas radiyallahu anu ana bi don to muri ono da kai ni kai on to muri o me hore khaybar ahbe anyere kwanna na ko khaybar ijo shori ijo shekare babe ini orihi anaza orihi ozire kwanna za inenye me anya na sofia ene aka wasese ziya wo oba ni ina na wo ozire ko amado ina na wa lori udoro bo no muri si mera disabe nike lórí bá bu yọ́dọ̀ mi dé eva marie eva marie kura hura eva marie hani disabe nike ojọ́dọ̀ mi dé ọ̀rẹ́ ọjọ́ ọmọ bọ̀ tó ọ̀fà ẹ̀rẹ̀ bọ̀dọ̀ mi dé lẹ́kùn tó mú rí ọgbọ̀rọ̀ tó rán dáfi dáṣọ tó mú rí ló ń tó mú rí ìbàrú orídọ̀ yàn ààyè ibà yìí sádùn ṣàbà ìjẹ́ kí rọ̀ ọ̀nà lẹ́ẹ̀kí ló ń tó mú rí ẹ̀mí bìnà fàbánà bẹ́ẹ̀

lórí atlẹt wọn mọ ní pẹtẹ yọrọ bọ hírẹ ẹni bọ hírẹ ẹni nan bọ hírẹ kúrẹ bọ hírẹ sọsà dèkè wọn ti mistake hírẹ sọsà. àbọ̀ ntọ́ mọ̀ ní mímú sani yẹ́rọ ntọ́ mọ̀ ní mímú mẹ́ kò bú pété sando sanu hírẹ kúrọ dúkọ̀ ndọ́sọ̀ wá hírẹ ẹ̀rọ nkọ́mi. mùsùlùmí ntọ́ mọ̀ ní ọ̀nà nàá nìyẹn. صلوات ربي وسلامه عليه أنا نبع محمد صلى الله عليه وسلم أنا مسيباي نف أنا مسيباي وبابا إيه كان يديري أنا راني بلا من مسوبة بنينها لا إله إلا الله لما تنواشو نوني كان يبني بوزيشن أو راتو إيه بدي إيه بدي أنا بقى محمد صلى الله عليه وسلم

wekọnọrọ nye na onye ka abụkọrị na onye na ọwa mere ịza ụrọkọ gwa ọwa ehi inyenye na ịsa enyi ọya akwụda na ụrọka ọnọrọ nye na ọba ọna daa ba yusa ehi adịwa ọbịra ire su ika ya shinyo na ọnụba ya abụkọrọ dọ hetutu sam ka ọmee ana ụrọkọ nọ mee anyị sa ha ẹ ẹ wà ní islam ẹ ti pa ya ọkụ ọmọ yọbọ na ọnụ dey very sani mukoro ina ehi ọkìjì làdá nà ọlọ́hìn oṣù làdúgbò ìṣẹ̀lẹ̀ skul nà ọ̀jìnà ta nínú sàlẹ̀ àmì àìsàn ní dọ́kà yìí homeros anabi greek eh, poet ọjà ní greek ọ̀lì ọmọ àkànníkà yìí ìdàtàkàsá ìmúra àtàkùn láha abẹ́nu ọmọ ọ̀nà ọ̀nà wàá yìí ìdẹ́kàwà àbàrà báyọ̀ wa áhàn lúwàbàrà ọ̀nyàrà

duwere ọnọdụ ma ezika abụọ na mesiki osa na ọyịa ya ọnụ iso jikọ na chimchim ọ bụ ka e adịzọ chim. na ọrịa jikọ ọnọdụ ọnụ ka anyị kọ nọ mee chimchim bụ ya emeka ụka ọ na ehi na ụka ọ ka ọ na-egwu ohi na ọrịa ma ya ọnụ ha na ebe isi 100% ọhụrụ and ẹ̀wọ́n báyìí ẹ̀wọ́n ẹ̀yìn hundred percent ẹ̀kọ́ ni náà àmọ́ mẹ́rin wọ́n ya náà ọmọdé ọ̀nàbọ̀ ọ̀fẹ́yà ya ni ọmọdé ọ̀nàbọ̀ ọ̀fẹ́yà yìí ọmọ ọ̀dọ́fẹ́ ọmọdé ọ̀nàbọ̀ ìtúwọ́ bí ẹ̀kọ́ ni ni ma ka ayi kasi de heya jẹwa dayan bo mori itẹun jẹwa po mori isa kẹfọ e ma kone ẹwọ e wa kone ebi nẹwọn kẹne ẹnyọ wẹ nẹẹ ẹnyọ inẹwọn na mo ní ìnana ọdọ wọn náà ni gẹẹ ń kúngú kúngú omori ọ̀nà ni ni ha ni ni ya.

صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا صريخ المستصرخين يا ضياف المستغيثين يا كاشف السوء يا رب يا مجيب دعوة المضطرين يا إله العالمين بك ننزل هوائجنا وأنت أعلم بفضل برحمتك الراحمين اللهم انت تحكم بين امريكا فيما كانوا في يختلفون لا اله الا الله العلي العظيم لا اله الا الله الحليم الكريم سبحان الله رب السماوات السبع رب العرش العظيم الحمد لله رب العالمين اللهم كاشف الغم مفرج الهم مجيب دعوة المضطرين إلى دعوك رمنا الدنيا والآخرة بينهما فرحمنا في أوائتنا كلها بقضائها ونجائها رحمة تظن برحمة من سواك برحمة كرم الراحمين أنا أنت المؤرق المسكن لكل ما وقف الوجود من الخيرات والشرور وفي حكمك الهم والعقد من الأمور وبيدك مشيئتك تصرف الأقدار القدر المقدور وأنت أعلم بعجزنا وضعفنا وذهابها وقوتنا أن تباعدنا مما يهل بنا من الشرور وعن اتزالنا بما نريد الوقوع فيه من الخيرات أو ما لا إله إلا أضرار في جميع الأمور وقد وقفنا ببابك وارتجن جنابك ووقفنا على أعتارك مستجيبنا بكثير ما يحول من شرور وما ينزل من الهلاك مما يجري به تعقب الدهور مما لا قدرة لنا تحمله ولا قوة بنا لا تله فضلا وابني وأنت العفو الكريم والمجيد الرحيم الذي ما استكبر بك ما استجيتني إلا أغثى ولا توجه إليك ما كرمزك إلا فرجت ولا نادك دعير من أهل بلي إذا فترنت وهذا مقام المستجد بك والملتجي إليك فالحمد لله وتدر بين يديك وكن لعانا وناصرا ودافعا لكل ما يهل من المصائب والآذان ولا تجعل ذنب ذنوبي حاجبة لما يزل من مثلك ولا مانعة لما تصيب من مثلك وعامل في جميع ذنوبنا بأسف غفرانك وفي جميع ذلات وطاوات برمات سنك فإنا لفلك راجون وعلى كرمك معاونون والنهارك سائلون مالي عزك وجلالك متضرعون فلا تجل حظنا منك الغيبة والهرمان ولا تنل من فلك التعوذ والخذلان فإنك أكرم وقضى بالسائلون وعوصى ميدا من كل ما في الطامعون فإنه لك المن العظم والجباب الأكرم وأنت أعظم كرما وأعلى مجدا من أن يستجد بك مستجد وترد خائما أو يستشف أحد ولك وتضر إليك ويكون هذا منك الإيمان لا إله إلا أنت يا علي أبي مجيد يا كريم يا واسع الجد يا بر يا رهيم برحمتك يا رحم الراحمين يا كريم يا كريم يا كريم اللهم يا ذرامة واسعة يا مطلع الثوار والدمار والهواج الخواتم لا يعزب عنك شيء أسألك فائدة من فضلك وقطر من رسلتونك وهو سافر من دار كرمك وأنت وأوتى فضل من دار كرمك أعطاك برحمتك يا رب يا كريم اللهم يا ذا الرحمة يا مطلع على الصور والضمائر والهواج الخواتم لا يعزب عنك شيء أسألك فيدا من وقد وقطرة من نور سلطانك وأنت فرجا من دار كرمك درا كرم الراحمين انك لا تزا قدير رب لا تكلنا الى احد ولا توجنا الى احد وعظمنا كل احد يا من اليه المستند وعليه المعتمد وهو الوائد الفضل الصمد لا شريك له ولا ولد خذ بايدينا من الظلال الرشد ونجنا من كل ذيك ونكد برامك يا رب الرحيم انك لما تشاء قدير بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين إذن الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رلة الشتاء والصيد فليعبد رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف بسم الله الرحمن الرحيم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 اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرة إيمانا ملكا كبيرا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا المتقين إماما ربنا صرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا وقاما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد كل أمر يا من بيد ملكوت كل شيء برحمتك يا أرحم الراحمين وألقنا بالصالحين يفعل لما يريد وجل آخر كلامنا بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلوا على النبي الكريم